kí ló dé tí Sunday Igboho lè wọ Nàìjíríà o eléyìí ni open letter sí si babawa President Bola Ahmed Tinubu lórí ọ̀rọ̀ tó ń jà rìnrìn nílẹ̀ Yorùbá pẹ̀lú inú àti ọgbẹ́ ọkàn ni mo fi kọ lẹ́tà yìí sí yín mo sì lérò wípé yóò bá yín láyọ̀ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ tẹ́tí gbọ́ àwọn kókó ọ̀rọ̀ mi àkọ́kọ́ ń bẹ̀ a gbọ́ wípé ìjọba Nàìjíríà lábẹ́ ìjọba. President àná ìyẹn ààrẹ àná Buhari wípé wọ́n pààlè lé bàbá Chief Sunday Ìgbòho wípé wọ́n gbọ́dọ̀ wọ Nàìjíríà ẹ̀ṣẹ̀ yẹn lé ní ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé wọ́n ní Sunday Ìgbòho wọ́n lápá àyàn ni wọ́n sì lẹ́yìn lẹ́ ránṣẹ́ wọ́n tiẹ̀ tún sọ wípé wọ́n lẹ́yìn lẹ́ ràn kó mọ̀ da ilẹ̀ Yorùbá rú pé kó mọ̀ da àwọn Fúlàní ní síbáṣìbo pé ẹ̀yin ni ẹ̀ ń ṣagbátẹrù ẹ̀ ni bàbá àṣàlẹ̀ rẹ̀ nínú gbogbo iṣẹ́ jàǹdùkú tó ń ṣe káàkiri àwọn wo ló wá fẹ̀sùn kàn yín ló fẹ̀sùn kàn Sunday Ìgbòho ọmọ Yorùbá àárín wa náà ni o àwọn ọ̀dàlẹ̀ tí gbogbo àwọn ọmọ Yorùbá sì ti panupọ̀ wípé a fẹ́ wọn láàrin wa mọ́ àti wípé wọ́n ń tẹnu àbùkù bá ìran Yorùbá wọ́n sì ń gbàbọ̀dé fún wa. Sunday Igboho yìí náà tán ní ẹ̀ràn níṣẹ́ dé tòrutòru nígbà tí ẹ fẹ́ gba tíkẹ́ẹ̀tì fún presidential aspirant ní abẹ́síà APC nígbà tí ẹ fẹ́ dìbò presidential tàdí kọjá wọ́n ní nítorí ẹ̀ lẹ́sẹ̀ mọ̀ọ́mọ́ rán Sunday Igboho pé kó lọ da ilẹ̀ Yorùbá rú kẹ́ lè gba tíkẹ́ẹ̀tì <laughs> ṣé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwa ọmọ nàìjíríà rere àwọn ọmọ yorùbá àtàtà pàápàá a mọ̀ wípé irọ́ ni wọ́n ń pa ò torí ká ní bẹ́ẹ̀ ni pé Sunday Ìgbòho ó mọ̀ọ́mọ̀ da ilẹ̀ Yorùbá rú ni láti ṣiṣẹ́ fún yín kẹ́ ẹ lè wọ president nígbà tẹ́sí ti wọlé tán ó yẹ kẹ́ ẹ gbé Sunday Ìgbòho náà kẹ́ ẹ gbé sórí ni kẹ́ ẹ gbé séjìká ó yẹ kẹ́ ẹ fún ní àyè kó tún mọ̀ dalẹ̀ Yorùbá rú sí i lọ ni. eléyìí ló ṣe wá yà wá lẹ́nu tó ṣe wá ń kàyéfì wípé àá lẹ́yìn tí wọ́n ní Sunday Ìgbòho ṣiṣẹ́ burúkú fún láti gba president òun náà ni ìjọba Nàìjíríà lábẹ́ ìjọba ẹni tó ní ó gba president fún ìyẹn ẹ̀yìn tẹ́ ẹ jẹ́ ààrẹ wa báyìí president Tinubu pé kí ló dé tẹ́ ẹ ṣe gbà kí wọ́n pààlè lé Sunday Ìgbòho pé kó mọ̀ wọ̀ Nàìjíríà tẹ́ ẹ wá ń fún lọ́jọ́ mẹ́rin pé kó sòkú ìyá rẹ̀ tó wá tún ti sòkú ìyá rẹ̀ tán kó tún wá bí gbà lọ ebi ẹ̀yin náà lẹ́ẹ̀ ránṣẹ́ dé tòrótòró ẹ̀ ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ egun àlárí bàbá wa ẹ̀bẹ̀ táwọn afẹ́ bẹ̀ yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà ni wípé wọ́n ń pa wá nílẹ̀ Yorùbá o wọ́n ń pa àwọn àgbẹ̀ wa àwọn fúlàní sì ni láwọn fúlàní darandaran darandaran tí àwọn ọmọ yorùbá kan tán gbé oyè sórí tí wọ́n joyè àwòdì tán lè gbẹ́dìyẹ tí wọ́n sì ń gbàbọ̀dé fún wa wọ́n ń gbowó lọ́wọ́ sẹ́ríkì wọ́n ń gbowó lọ́wọ́ fúlàní láti ṣe ìran yorùbá ní sùtá. ààrẹ mi ẹ jọ̀wọ́ ẹ mọ̀jẹ̀ àfiná sórí òrùlé sùn ṣe é rántí pé láìpẹ́ láì jìnnà yìí tí ìyàwó yín ìyáàfin Rẹ̀mí Tinubu tí wọ́n lọ sí ìkan nínú àwọn ìlú ní ilẹ̀ haúsá yìí ní ìkan nínú wọn náà tó jẹ́ fúlàní ọ̀daràn yìí lòun náà ti pe ìpè wípé kán pa Rẹ̀mí Tinubu mo mọ̀ pé ẹ gbọ́ sí i ẹ kàn fi gbígbọ́ sáláì gbọ́ ni ṣùgbọ́n ká má bàa fi iná sórí òrùlé sùn ẹ jọ̀ọ́ ẹ já tètè wá nǹkan ṣe sí i àwọn tó ń pe ìpè kí wọ́n pa ìyàwó yìí àwọn náà náà ń da ilẹ̀ Yorùbá rú o tí àwọn kan tí wọn kì í sara wa àwọn àtọ̀húnrìnwá tí wọ́n ń pera wọn lọ́mọ Yorùbá tí wọ́n sì ń gbàbọ̀dé fún wa àwọn èèyàn yìí náà ni wọ́n sì ń pe Sunday Ìgbòho lórúkọ tí ò jẹ́ wọ́n ń pè lápá àyàn wọ́n ní ẹ̀yin lẹ́sìn ṣe agbátẹrù rẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ wípé òfin tó de Sunday Ìgbòho ló di ẹ̀yin náà o àfi tó bá jẹ́ wípé ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ ẹ tètè gbé ìgbésẹ̀ pápápá àgbésẹ̀ tá a fẹ́ kẹ́ ẹ gbé ìkànnú ẹ̀ tá a fẹ́ kó yá ni wípé ẹ bá wa fún bàbá wa Sunday Ìgbòho ní freedom. Mm -hmm ìbáàsí amnesty gbogbo ohun tó bá rí gbogbo ohun tó bá wù kẹ́ ẹ pé àwa ṣàfẹ́ kí bàbá wa Sunday Ìgbòho kí wọ́n máa wọ ìlú gẹ́gẹ́ bí ọmọ onílùú àwọn ọ̀tá wa ń rìn wọ́n yan fandafanda láàrin ìlú wọ́n ń pète pèrò láti dọwọ́ ọmọ Yorùbá délẹ̀ nítorí ẹ̀ nínú wọn ṣe ń dùn ni wọ́n ṣe ń pariwo káàkiri wípé Sunday Ìgbòho lè wọ ilé wọ́n ti ẹ̀ ní kò lè gba Muritala Airport wọlé lábẹ́ ìjọba yín ni o lẹ́yìn tán lè bàbá àṣàlẹ̀ Sunday Ìgbòho a sì ti pariwo títí títí títí pàápàá jùlọ fún àwọn gómìnà wa tí wọ́n wà ní ilẹ̀ yorùbá kò séyìí tó dá wa lóhùn nù gbogbo wọn o èèyàn kan tó ṣiṣẹ́ takuntakun nù gbogbo wọn náà ló ti jọ́lọ́run nípè yìí kí ọlọ́run kó dẹlẹ̀ fún ẹni re ìyẹn gọ́vnà akérèdọ́lù a sì mọ iṣẹ́ takuntakun tí wọ́n gbé ṣe kí wọ́n tó jọ́lọ́run nípè a sì mọ oríṣiríṣi iṣẹ́ láabi tí àwọn fúlàní herdsmen yìí tí wọ́n gbé ṣe ní ondo ẹni tó sì lóun wá láti ondo yìí náà tó ń pera ẹ̀ lákọni nílẹ̀ yorùbá tí wọ́n sì tún fi joyè ní ọ̀yọ́ tó sì jẹ́ wípé àwọn ọmọ ọ̀yọ́ náà ní dà láàmú ó sì tún wo àwọn fúlàní ìran kí wọ́n mọ̀ ṣe bó ṣe wù wọ́n kán mọ̀ tẹ̀lẹ̀ gàràgàrà nípínlẹ̀ ọ̀yọ́ àní wọ́n ló tún gbowó orí ọmọ yorùbá lọ́wọ́ àwọn sẹ́ríkì ẹ sì bá wa kìlọ̀ fún ọmọ yín lẹ́kọ̀ọ́ ìyẹn gọ́vnà sanwó-olú nítorí wípé orí àga tó ń gbé àwọn fúlàní yìí sí yìí ó ti ga ju orí àga tó ń gbé àwọn ọba wa sí wọ́n rí àwọn ọba yorùbá fín o ẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ ẹ̀já sọ fún yín wọ́n rí àwọn ọba wa fín bẹ́ẹ̀ sì ni ọ̀tá yín ọjọ́ sí ìyẹn ọbásanjọ́ ẹ̀ mọ̀ tó ṣe fún yín gbà tẹ́ wà lẹ́kọ̀ọ́ ó ní ń wá àwọn ọba yorùbá ńlẹ̀ lójú àwọn sẹ́ríkì fúlàní bẹ́ẹ̀ náà sì ni àwọn gómìnà wa náà wọ́n jogun omi ẹ wo ń yín ṣe láìpẹ́ yìí wọ́n ní nígbà tí ọba èkó tí wọ́n jọ wà nínú ìpàdé wọ́n ní nígbà tí ọba èkó dìde sọ̀rọ̀ sanwó-olu jókòó ṣùgbọ́n nígbà tí wọ́n wà ń pàdé pẹ̀lú àwọn sẹ́ríkì kan wọ́n ní sanwó-olu sọ̀rọ̀ ó dìde ní o ó nàró lórí ìnàró ní gbogbo ìgbà tí ọba sẹ́ríkì tó jókòó tó sì ń sọ̀rọ̀ nílẹ̀ yorùbá tó sì ń gún wa gàràgàrà lóòótọ́ a gbọ́ wípé wọ́n ní nítorí ìdìbò torí ọjọ́ ìdìbò nítorí àwọn fúlàní àtàwọn haúsá yìí pọ̀ jù wá lọ wọ́n sọ bẹ́ẹ̀ ni òṣùgbà wa ò gbà o wọ́n ní torí ẹ̀ lẹ́sẹ̀ fààyè gbà wọ́n kán mọ gùn wá gàràgàrà wọ́n ní torí ẹ̀ lẹ́sẹ̀ gbégbèsè nígbà tí kan nu wọn sọ wípé kán pa ìyàwó yín nítorí pé ó jẹ́ pàìtọ̀ ní redeem wọ́n ní nítorí wípé ẹ tún wá ṣe ẹ gbígbà àdìbò ẹlẹ́ẹ̀kejì pé àwọn náà ni ẹ sì bẹ̀ kán dìbò fún yín wọ́n ní nítorí ẹ̀ lẹ́sẹ̀ dá alẹ́ tẹ́ sọ̀rọ̀ ee iná fẹjú tótó iná ń jó lórí òrùlé hmm, tí ọmọ yorùbá bá sì bẹ̀rẹ̀ kò ní í dá o ọmọ yorùbá wà lára àwa tí a fẹ́ kí ìjọba yín kó ní àlàáfíà o àsínú àwọn tí ń darúgudù sílẹ̀ bẹ́ẹ̀ bá wò dáadáa àwọn haúsá wọn láwọn tí ń da ìjọba yín láàmú o táwọn lẹ́ẹ̀kanlẹ́ẹ̀kanú wọn tó tún pariwo tó ń pariwo lẹ́yìn lórí wípé kẹ́ẹ̀rì sanwó fún àwọn agbésùmọ̀mí àárín wọn boko haram ń jiyàn gbé ní north wọ́n ń pa àwọn èèyàn bí ẹni pẹran bẹ́ẹ̀ náà làwọn fúlàní herdsmen àwọn ajínigbé àwọn olórí wọn ń bẹ̀ náà náà tún sọ fún ìjọba tán sọ fún ààrẹ Tinubu pé ẹ̀rì san bílíọ̀nù tó pọ̀ fún wọn láti tú àwọn tán kó lẹ̀ àmọ́ pé yarí ṣùgbọ́n lẹ́yìn ìgbà tán tú àwọn ọmọ ilẹ̀ tán àmọ́ bóyá ṣẹlẹ̀ sanwó o bẹ́ẹ̀ náà ni lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ ní Niger Delta hmm, ó tún ti ń rúgbó bọ̀ o wọ́n tún ti pa àwọn ọmọọṣẹ́ ológun Nàìjíríà tó tó mẹ́tàdínlógún àwọn ọ̀gá tán ní oyè wọ́n pa wọ́n bí ẹni pẹran wọ́n fẹ̀mí wọn ṣòfò ẹsẹ̀ yún léjì bẹ́ẹ̀ náà sì ni àwọn jàǹdùkú àárín wọn àwọn bíi àsárídòkúbọ̀ gbogbo wọn báwọn bẹ́ẹ̀ náà ni wọ́n tún ń lérí léka ilẹ̀ yíbò náà àwọn tó ń ja ìjà agbára epo wọ́n ní ẹ̀yà tó pọ̀ kì í ṣe ti Kánú Nnamdi nìkan bẹ́ẹ̀ nìkan nú wọn nílùú èbó tó wà ló ń pè ìpè wípé kọ́mọ para wọn kọ́mọ da ilẹ̀ yìí bòrú wọ́n ń pa àwọn àmì wọ́n ń pa àwọn ọmọ ológun bẹ́ẹ̀ wọ́n ń pa àwọn ọlọ́pàá sí ẹni o ẹ̀yin wá wọlé Yorùbá báyìí àti sọ̀tà Hausa àti sọ̀tì Ìgbò ṣùgbọ́n ẹ wọlé Yorùbá kò sí ẹgbẹ́ kan tán kóra wọn jọ tán láwọn ń da orílẹ̀-èdè Nàìjíríà tàbí ìjọba Nàìjíríà o kò sí o à ń gbèjà ara wa ni o wa wípé ká mọ̀ da ilẹ̀ Yorùbá rú tàbí ká mọ̀ da ilẹ̀ Nàìjíríà orílẹ̀-èdè Nàìjíríà rú nígbà tí àwọn kan bá wá ń da orílẹ̀-èdè nàìjíríà rú. tí wọ́n ń pa àwọn èèyàn wa wọ́n ń pọba wọ́n ń pàjòyè wọ́n ń pàgbẹ̀ wọ́n ń pọmọdé wọ́n ń gé wọn lápá wọ́n ń fọ́ wọn lójú wọ́n ń bá àwọn arúgbó wa wọ́n ń bá wọn fipá sùn. arúgbó tí ò ṣe nǹkan oṣù mọ́ ṣé ká wáá dá a lé ní ká mọ́ wòran. a sì tún rólùgbèjà nínú Sunday Ìgbòho ìjọba Fúlàní lábẹ́ Buhari wọ́n tún dọwọ́ ẹ̀dílẹ̀ wọ́n pa àwọn èèyàn ńlé rẹ̀ gbogbo ẹ̀ lẹ́gbọ́ sí o abẹ́kẹ́ gbé ìwádìí ńlá dìde ṣùgbọ́n nínú ìwádìí yín bí bá ṣe ń lọ lọ́wọ́ ẹ jọ̀wọ́ ẹ bá wa mú àlè tán pa sórí Sunday Ìgbòho wa ẹ bá mú kúrò nítorí wípé kò sínú àwọn oníjàgídíjàgan kò sínú àwọn tí ń pààyàn ní Nàìjíríà ṣùgbọ́n òun làwa rí gẹ́gẹ́ bí akíkanjú ọmọ Yorùbá tí ń bá wa dojúkọ àwọn ọ̀tá wa tí ń dojúkọ wa mo sì lérò wípé òfin nàìjíríà fààyè gbà á wípé kéèyàn dìfẹ́ǹdì ara rẹ̀ a dìfẹ́ǹdì ara wa ló dáa pọ́n o a dìfẹ́ǹdì ara wa náà sọ wá di onírúgúdù o àwọn tí ń pààyàn gan ẹ̀ mú o ẹ̀ ń fún àwọn boko haram lamnesty ẹ̀ ń fún àwọn militant lamnesty láwọn ọ̀daràn gangan ẹni tí ò wà dáràn ẹni tí ò dáràn mo tuntun sọ tó jẹ́ wípé ṣe ní gbèjà ìran rẹ̀ sóun ló wá tọ́ sí kó mọ́wọ́ ìlú rẹ̀ yóò wọ ìlú o bẹ́ẹ̀ ni yóò wọ ìlú bẹ́ẹ̀ bá fẹ́ ìmọ̀ yóò wọ ìlú ẹ bá wa sí àlè tán pa lórí Sunday Igboho kúrò bẹ́ẹ̀ ni kó mọ rìn fandafanda kó mọ yan fandafanda nínú ìran rẹ̀ kò síbi tí ò lẹ́tọ̀ọ́ láti gbà wọlé ẹrú ọ̀rọ̀ yìí o kó mọ̀ bá lẹ́yìn o mo sọ yìí mo dúró ná a ò ní sọ jù báyìí lọ ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá á wo ìgbésẹ̀ yín torí wípé a ti fi Sunday Ìgbòho kọ yín lọ́rùn báyìí o a ti fi Sunday Ìgbòho kọ yín lọ́rùn kò sì gbọ́dọ̀ pẹ́ tẹ́ fi gbé gbogbo ban tẹ́ gbélé lórí pé kó má wọ ìlú kí ló dé tẹ́ mọ̀ yin ọjọ́ fún ọjọ́ báyìí ni kó lò Nàìjíríà ọjọ́ báyìí ni irọ́ o àwọn ọmọ Yorùbá àti pẹnupọ̀ báyìí ẹ bá wa tú Sunday Ìgbòho lẹ̀ kó mọ̀ rìn bó ṣe wù o. àwọn ọ̀tá wa ńlẹ̀ Yorùbá mọ̀ wọ́n àwọn ni kẹ́ ẹ bá wa mú ṣàhámọ́ àwọn ni kẹ́ ẹ bá wa dí gádígádí àwọn ni kẹ́ ẹ bá wa fi sínú ẹ̀wọ̀n nú òkùnkùn àfẹ̀rín ọmọ àwọn lọ́tà alẹ̀ Yorùbá Sunday Igboho ìsọ̀tà alẹ̀ Yorùbá o kì í sì ìsọ̀tà Nàìjíríà ẹ̀yin náà sì mọ àwọn ọ̀tá Nàìjíríà àwọn tán ní kán pàyàwó yín wọ́n wà láàrin wọn àwọn tí ń gbàbọ̀dì fún wa nílẹ̀ Yorùbá tán lẹ́yìn lẹ́ ń ṣagbátẹrù fún àwọn hundred million boys tán lẹ́yìn ni ẹ̀ ń ṣe bàbá àṣàlẹ̀ fún ìran jàǹdùkú tọ́lẹ̀ ilẹ̀ ń rán Sunday ń ṣẹ́ kó máa dàrú ó ṣe wáá jẹ́ Sunday náà ni ò lè wọ ìgboro tó sì jẹ́ ìyìn tọ́lẹ̀ ránṣẹ́ dàlúrú dàlúrú ẹ̀yin lẹ́wà ń jọba tẹ̀ ń ṣe ààrẹ lọ́wọ́ ẹ̀sùn tí DSS fi kan Sunday Igboho tán fi ní ògbọ́dọ̀ wọ̀lú wọ́n lẹ́yìn ní baba àṣàlẹ̀ rẹ̀ ah, wọ́n lẹ́yìn ní baba àṣàlẹ̀ ẹ bá tú Sunday Igboho lẹ̀ o kó mọ̀ rìn fanda fanda kó mọ̀ yan fanda gẹ́gẹ́ bí ọmọ onílùú ọmọ onílẹ̀ mo sọ yìí mo dúró náà mo sì lérò pé ẹ gbé ìgbésẹ̀ tààràtààrà ní kánjúkánjú ní kóyákóyá láti rí i pé ọ̀rọ̀ yìí olójútùú àwa ọmọ Yorùbá a ní ìdí Sunday Ìgbòho yóò sì sẹ́yìn náà láǹfààní nítorí pé a ní ìdí ẹ̀ ní kóyákóyá láti fi òpin sí ìwà jàǹdùkú tí àwọn ìran kan tí wọ́n ń pe ìpè wípé kan pa ìyàwó yín kó bá wa dá wọn dúró o. a sì fẹ́ fàsìkò yìí sọ fún yín pé àwọn ọba wa ńlẹ̀ Yorùbá pátápátá gbogbo wọn ni wọ́n ti fọwọ́ sí i tí wọ́n sì ti ṣe àtìlẹ́yìn fún Sunday Igboho àwọn náà ni wọ́n pe Sunday Igboho pé kó mọ̀ bọ̀ nílẹ̀ Yorùbá nídìí èyí à ń bẹ̀yìn à ń rọ̀ yín gbogbo ọmọ Yorùbá ló ti fọwọ́ sí o wípé Sunday Igboho ni kó wá líìdì wa. mo sọ yìí mo dúró náà o mo dẹnu dúró níbí yìí ẹ mọ̀ jẹ́ ń ṣe part two rẹ̀ fún yín o ẹ tètè gbé ìgbésẹ̀ lórí part one lẹ́tà yìí. àwa ọmọ Yorùbá àní gbà kí èèyàn kankan kó ba ìjọba yín jẹ́ àní gbà kí ìran burúkú ìran fúlàní kan ba ìjọba yín jẹ́ àní gbà láíláí sáàbàdà tá a bá wá ń gbìjà yín ẹ̀yin náà gbìjà wa o.